mo kì í káàbọ̀ sí àjà àbàlẹ̀ ìròyìn amúlòdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ẹsẹ̀ kò gbèrò ní àná òde yìí níbi ìfilọ́lẹ̀ sinimá tuntun eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń retí àníkúlápó látàrí bí ọ̀pọ̀ àwọn ènìyàn àwọn ọ̀tọ̀kùlúùlù tó ń ti àwọn òṣèré gbogbo títú jáde láti wáyé gbajúgbajà Kúnlé Afọláyan sí ẹni tí ó jẹ́ olùdarí tó ń ti olóòtú sinimá náà àwọn bíi ọ̀gá gbèlò ògògbó aisha Lawa ibrahim chata bímbọ adémoyè ọdúnládé adékọlá àti ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọn kò ṣàìfẹ́ ayọ̀ wọn hàn tí wọ́n sì ń gbàdúrà fún kúnlé àfọláyàn ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. ó ti wà ń wájú kọ́lọ́n kó má sọ dẹni ẹ̀yìn kó túbọ̀ máa lọ síwájú sí i àdúrà mi fún ni ẹ̀ kájọ lájọṣepọ̀ pẹ́pẹ́pẹ́. a máa ga sí lágbára ọlọ́run kò ní wálẹ̀ lórúkọ jésù olúwa wa àmín ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù kẹlubia christian tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí christian pẹ̀lú ní inú rẹ̀ ń dùn ṣẹ̀ṣẹ̀ bí ẹni tó jẹ tẹ́tẹ́ lánàá òde yìí bí ó ti tẹ́ pẹpẹ ètò rẹ̀ ọlọ́dọọdún eléyìí tí wọ́n ń pè ní christian níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn adẹ́rìn-pọ̀ṣọ́nù tó ń ti àwọn ènìyàn ti jáde orísun tẹlifíṣàn you no get money your english no correct in every opportunity you have to eat and enjoy the fruit of your labour eat well you get why because even though na hunger kill you for this life people go still eat for your burial. to do show no easy o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà olórin ẹ̀mí àdùkẹ́ gold ló ti fi ohun tí ojú rẹ̀ rí sí orí ìtàkùn ayélujára whatsapp status rẹ̀ látàrí bí ẹnìkan tí kò dárúkọ rẹ̀ ṣe kọ ẹnu ìbáṣepọ̀ àti ìfẹ́ sí i wípé kí àwọn jọ máa wọlé káwọn jọ máa jáde kí àwọn sì máa jẹ̀bá ara wọn títí tí àdùkẹ́ gold yóò fi rí ọkọ àdùkẹ́ gold ló lo ìtàkùn ayélujára rẹ̀ eléyìí tó ń ṣe ti whatsapp láti tẹ ọ̀rọ̀ náà síbẹ̀ léyìí tó sì fi ìkọminú rẹ̀ hàn wípé irú kí leléyìí ó sọ wípé a àb bí ẹ̀ máa gbọ́rọ̀ ṣá àdùkẹ́ jẹ́ kí n máa fẹ́ ẹ títí tó fi máa má rì ẹ pẹ̀lẹ́sà ẹ̀dà àfẹnilẹ̀ ẹ̀dẹ̀kọ̀ ẹni ó ga o showbiz with oríṣiríṣi anovex i just dey catch cruise with your stupidity àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè tó kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ó ga gan ìwọ tó fẹ́ máa fẹ́ mi kí ọkọ mi tó dé ǹlẹ́ o ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń gbóríyìn fún ìlú mọ̀ọ́ká akọrin ẹ̀mí Dr. Lanre Teriba atóríṣe látàrí bí ó ti fi àwòrán wòlíì Délé Ògúndípẹ̀ Genesis sínú àwọn tí wọ́n ń bọ̀ wá síbi ayẹyẹ rẹ̀ eléyìí tí yóò ṣe ní ìṣàrá Rẹ́mọ ní ọjọ́ ọjọ́rú eléyìí tí a wà nínú rẹ̀ yìí ó tẹ àwòrán ìpolongo ètò náà sórí ìtàkùn ayélujára rẹ̀ gbogbo ó sì fi àwòrán Genesis sínú rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ń sọ wípé ọkùnrin tó gbọ́n gidi gidigidi tó sì ní ìbẹ̀rù ọlọ́run òun ni Dr. Larry Teriba bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni awuyewuye kan bọ́ sílẹ̀ láàrin Mama Esther Ajayi Genesis léyìí tí ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Dr. Larry Teriba sì wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó fajúro sí ìgbésẹ̀ àti ọ̀rọ̀ tí Délé Genesis sọ ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sọ ọ̀rọ̀ kò bá kùn gbé tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ọ̀hún ti ń lọ sódò lọ́mọmi o tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kan sáárá sí atóríṣe wípé iṣẹ́ gidi ló ṣe nípa bí ó ti fi àwòrán Genesis Genesis sínú ìwé ìpèní orí ayélujára rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà Kòjúbà wa òun là ṣe ní jẹ́ kó ṣiṣẹ́ ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú fọ́nrán fídíò kan eléyìí tí ó ṣẹlẹ̀ níbi ètò ọlọ́dọọdún ayẹyẹ ọlọ́jọ́ ti Ilé lásìkò tí gbajúgbajà olórin ni Small Doctor fẹ́ ṣeré lórí ìtàgé ṣùgbọ́n tí àwọn ọmọ onílù sọ wípé àwọn kò ní jẹ́ kó ṣeré látàrí wípé kò kọ́kọ́ wá júbà kó tó gòrí ìtàgé léyìí tó sì dá eré rẹ̀ dúró fún bíi ọgbọ̀n ìṣẹ́jú kí ó tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó júbà wọn lẹ́yọ kọ̀ọ̀kan kó tó di wípé ó gbóhùn sí orí afẹ́fẹ́ ẹ gbọ́ díẹ̀ nínú ẹ̀. ẹ ṣáàmù ọ̀dọ́ bá ti tó bá ti dé inú àdúgbò kan ṣáàmù ìbá fọ́ọ̀gà sẹ́ẹ̀. Vamos lá, vamos lá, vamos lá. You can call me Spot ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn Elizabeth Abimbola tí ó jẹ́ akọrin àti atẹ́dùrù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Eliza Vokat Abimbola ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa kí màmá rẹ̀ kú ayẹyẹ ọdún mẹ́tàlélọ́gbọ̀n nínú iṣẹ́ ìránṣẹ́ Abimbola ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ eléyìí tí àwọn ọmọ pawọ́pọ̀ tí wọ́n rà fún màmá wọn tó sì sọ wípé màmá eléyìí ni a lò láti fi ṣe ìyàlẹ́nu fún yín fún ayẹyẹ ọdún mẹ́tàlélọ́gbọ̀n yín nínú iṣẹ́ ìránṣẹ́ ìyá òun kò l lè pa ayọ̀ rẹ̀ mọ́ra níṣẹ́ ló bú sẹ́kún ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. mo ní ọmọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin òrìṣà bí ìyá òsì láyé gbajúgbajà òṣèré Nkechi Blessing ló fi ìkọminú àti ìbànújẹ́ rẹ̀ hàn lórí bí ó ti ń ṣàárò màmá rẹ̀ ó sì kọ ọ̀rọ̀ rẹpẹtẹ sí abẹ́ àwòrán kan eléyìí tí ó yà níbi yàrá ìgbàlejò rẹ̀ nínú ilé tó ń ti ká lára níbi tó ti gbé àwòrán màmá ọ̀hún èyí tó tóbi sínú gbọ̀ngàn náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí lórí ìtàkùn ayélujára wípé ó kú ìṣàárò àti ìdílé màmá rẹ̀ Nkechi Blessing ló fi ìbànújẹ́ rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára wípé ojoojúmọ́ l Bello máa ń sun ẹkún àsunsùn nítorí wípé òun ṣàrò màmá tó bí òun lọ́mọ ó sì jẹ́ ìbànújẹ́ gidigidi fún òun láti tẹ̀ síwájú láì rí màmá òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń fi ọ̀rọ̀ ìkíni àti àdúrà ọlọ́kan òjọ̀kan ránṣẹ́ sí gbajúgbajà òṣèré Lọlá Ìdíjẹ́ látàrí bí màmá náà ti fi àwòrán rẹ̀ oríṣiríṣi sórí ìtàkùn ayélujára bí ó ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì sọ wípé kó rí jẹ́ kí ẹ pẹ́ láyé màmá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin Queen Amúlùdùn Alóyinlóhùn ní ọ̀pọ̀ àwọn wọn wípé ẹ jọ̀wọ́ ẹni tó bá bá wa rí nọ́mbà obìnrin yìí kó fi ránṣẹ́ sórí ìtàkùn ayélujára tàbí kó tètè bá wọn pè ní gbogbo ibikíbi tí ìbá wù kó wà látàrí ọ̀rọ̀ tí obìnrin ọ̀hún kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ayé ti sú òun o òun sì fẹ́ dágbére fún ayé léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa sọ wípé ẹni tó bá ní nọ́mbà rẹ̀ ẹ bá mi pè é ó kọ síbẹ̀ wípé ó dìgbà ó ṣe o gbogbo ènìyàn mo ti gbìyànjú agbára mi nínú ayé yìí ṣùgbọ́n ó fẹ́ dàbẹ̀ ni wípé ayé yìí kò nílò mi léyìí tó sì sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára tètè máa kàn sí ṣùgbọ́n di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ kò tí ì sí àbábọ̀ kankan láti ọ̀dọ̀ Queen Amúlùdùn Alóyin pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe ń sọ wípé a ti ń pe nọ́mbà rẹ̀ ṣùgbọ́n kò lọ ẹjọ́ ẹni tó bá wà nítòsí rẹ̀ kó tètè bá wọn yọjú sí i. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ti orílẹ̀-èdè Nàìjíríà ló ti lu àrólé Oòduà àti Ọ̀nìrìṣà ti Ilé-Ifẹ̀ kábíyèsí ọba adéyẹyè ẹnu tàn lọ́gọ̀ ẹnu látàrí wípé ó ń gbìyànjú láti rí dájú wípé àlàáfíà jọba lórílẹ̀‐èdè nàìjíríà wípé òun gan làbá máa pè ní aṣojú àlàáfíà ọ̀rọ̀ yìí ló gba ẹnu ẹni tí ó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ abẹ́nú ìyẹn rauf arẹ́gbẹ́ṣọlá lásìkò tí bàbá náà bá wọn darapọ̀ láti ṣe ayẹyẹ ọdún ọlọ́jọ́ eléyìí tó ṣẹ̀ṣẹ̀ parí ní ilé ifẹ̀ tó sì sọ wípé ààrẹ ránṣẹ́ o ó sì lù ọ́ lọ́gọ̀ ẹnu wípé ẹ kú iṣẹ́ takuntakun nítorí wípé ẹ̀yin gan làbá máa pè ní olùwà àlàáfíà àlàáfíà orílẹ̀-èdè. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká rántí wípé eré ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ yín ti ṣe àrísítò àti bùṣítò lórí tẹlifíṣàn Orísun sì ń tẹ̀síwájú ní àkókò kan náà nígbà tí àtúnfihàn rẹ̀ yóò máa wáyé ní ọjọ́ sátidé láti aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ ẹ kò jù lọ́nà ẹ má gbàgbé wípé bí ẹ ti ń wo eré amúlùdùn ọ̀hún náà lẹ láǹfààní láti máa jẹ àwọn ẹ̀bùn ọlọ́kan eléyìí tó ń bẹ nínú àwọn ìbéèrè tí a bá fi sórí ay ayélujára wa ẹ ṣe púpọ̀ títò fi máa di ọ̀la òun kọ́ ẹ jẹ́ ká máa rántí wípé má ṣe búburú o nítorí pé yóò padà bọ̀ wá bá ọ ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.